Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Ọmọ tó bá wọlé ẹ̀kọ́ Mùfúlihún. Oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mùfúlihún Gúpọ̀ Schools ni ẹja máa lo ẹmọ bojú wẹ̀yìn. Bámo kẹ́kọ̀ọ́ láti ìpele Pinafri, DSS class, kẹ́kọ̀ọ́ kéwà kọ́gbóyèdè Sanẹ́wì Sound qualitative Islamic and Western education memorization, competency in Arabic language, daily Quran memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application skill, bounty dandan wọn rè, Muslim in ìjó behavior Ìbàdàn, bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Adébọ́lá street, beside Alafia bread bakery, Ìbàdàn, telephone zero eight zero five two six one five three zero eight láti jèrè ayé àti àlùkìyàmà, ẹ̀jẹ̀ mú àwọn ọmọ wa lọ sí Muslim. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أتي يا رالي أن olólùfẹ́ فايتو yín ويتو المفلحون èyí tí ilé ẹ̀kọ́ mufliun group of schools tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódún ìdí obì nílùú ìbàdàn àti ní àdúgbò muslim masala road ajibola street tí branch wa míì náà tó wà ń bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ mufliun group of schools tó wà ní àyè méjèèjì àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí abẹ́lọ́ gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n máa ń kó sí ọlọ́run yìí lọ́wọ́ lọ́dọọdún ọlọ́run bá ní sàlékún ìkọlọ́wọ́ rẹ fún àwọn náà kájọ jèrè láyé àtijọ́ ògbéǹde àkèámọ̀. jọba tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Muhammad Sali tí ó kà fún wa bismillah. A'udhu billahi minash shaytanir rajim. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العزة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa anas rashid hashim bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam man qara'a harfan min kitabillah falahu hasanatun wal hasanatu bi ashri amsalha rawahu at-tirmidhi translation ibn mas'ud may Allah be pleased with him narrated that Allah's messenger, peace be upon him, said, Whoever read a letter from Allah's book, Al-Quran, will have word of righteous deed, and a righteous deed attracts ten rewards. Transmitted by Tirmidhi. Lessons from the Hadith. 1. Al-Quran is the word of Allah. 2. Recitation of a letter in the Quran attracts 10 rewards. 3. Muslims should always read Al-Quran four there is no book like al in the world. ọlọ́run bá ní fún àwọn ọmọ ìní àlùbáríkà tó pọ̀ kó jẹ́ kí wọ́n sorí ire. ẹ̀yin arúgbó ọlọ́run eléyìí ni apá kejì àmàlù sọ́ọ́lẹ́hà fi Ramadan àwọn afẹ́ olóore tó fẹ́ ká máa ṣe nú àwẹ̀ òun náà ni ó sì jẹ́ apá tó kàn lórí iṣẹ́ rẹ̀ á sọmaráìsì gbogbo nǹkan yòókù tá a fẹ́ sọ á sínú ẹ̀ torí pọ̀rọ̀pọ̀ tá a fẹ́ sọ fún aráyé lọ́dún yìí àti dúró lórí kẹsìrọ́tìlẹ̀ àbíkáà wàlẹ̀ àbíyà lórí pé ká máa sọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tí ọlọ́run ká sì máa ṣe àdúà ẹ̀yin mùsùlùmí ẹ ṣe àdúà fórílẹ̀-èdè nàìjíríà kọ́lọ̀ mẹ́jẹ ọ̀daràn ẹ ṣe àdúà fórílẹ̀-èdè nàìjíríà kọ́lọ̀ mẹ́jẹ àárí ọ̀wọ́n ẹ ṣe àdúà fórílẹ̀-èdè kọ́lọ̀ mẹ́jẹ àrógun abẹ́nú àbógun ọ̀tá ẹ ṣe àdúà fólù tiwátáwá náà ẹ ṣàdúrà fún ìlú Ìbàdàn ẹ ṣàdúrà fàdúgbò kálukú yín ẹ ṣàdúrà fúnra yín ẹ ṣàdúrà fún ẹbí yín ẹ̀yin náà ẹ ṣàdúrà fúnra yín ẹ ṣàdúrà pé kọ́lọ́hún máa gbé ẹ̀sìn Ìsìláàmù ga kó sì máa gbé àwọn mùsùlùmí ga ẹ ṣe àdúrà kọ́lọ́hún forí ẹ̀ṣẹ̀ jìyìn kó sì jẹ́ kẹ́ ẹ wọ àlìjánná onídẹ̀ra ẹ̀yin arúgbó ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ ẹjẹ́ á tó sórí iṣẹ́ rẹ̀ míì òun náà ní kíni o alijud wa wà sọdàkọ. àáfà lára aṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká mójútó nú àwẹ̀ òun ni ká máa tọrẹ ká lawọ́ ká máa náwó níjọ́ sí ọ̀sán àwẹ̀ náà a máa ń náwó ṣùgbọ́n nínú àwẹ̀ ìnáwó wa gbọ́dọ̀ pọ̀ sí nínú àdíìsì àáfà wa Abdullahi ibn Abbas kọ́lọ̀ ń kó bá ní yọnu sí wọn tí màmú wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá wọ́n ń ṣàlàyé fún wa

ẹ̀yin tẹ́ ẹ wá jó lówó kí ní ọ̀wà dé tẹ̀ ní lè náwó ó ní ìgbà táwọn ẹbí wa máa ń lawọ́ jù wàkánà ajúwádà máa yẹ kú fi Ramadan hínà yẹlẹkọ́ òjìbìrì ìgbà táwọn ẹbí wa máa ń tọrẹ jù tọ́ máa ń lawọ́ jù òun nínú Ramadan náà nígbà tí jìbìrì wa máa ń bá ní gbogbo òru nínú Ramadan tí ó máa ka Kùránì fún tó fi di ọdún táwọn ẹbí kò ní ayé ìyẹn la ṣe wá rí nínú òṣèṣì àwọn sálàfùlù àwọn ẹni rẹ wọn lọ látòrí àwọn Abubakar Umar Usman Ali àtàwọn tó tẹ̀lé wọn tí e dórí àsìkò táwa náà wá wọn máa ń lawọ́ pọ̀ nínú Ramadan àtìgbà tí ọba tó sí Ramadan àwọn ọ̀nà awo mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ń alákọ̀ọ́kọ́ ni ìtọ̀ àwọn èèyàn nídìí oúnjẹ nú àwẹ̀ oúnjẹ tí wọ́n ń jẹ sàárì oúnjẹ tí wọ́n ń ṣe ibi tó bá ti rọrùn ẹ káwọn èèyàn wá máa jẹun káwọn èèyàn kẹ́ ẹ fún wọn ní raw food oúnjẹ tí wọ́n gbé lọ lé tí wọ́n lọ fi dáná sàárì ẹ fún àwọn èèyàn lóúnjẹ ara bí a ti lè lawọ́ nínú àwẹ̀ ni tọ́jẹ́ pé tó bá ń fóúnjẹ wá jẹ sàárì ó ń fóúnjẹ wá sínú odidi ládàá ni kódà àdìsí ń bẹ lórí káwọn èèyàn máa fóúnjẹ wá sínú lọ́tọ̀ ẹni tó bá jẹ́ pé òun ni màá fàtọ̀rọ̀ sọ ìmọ̀ òun ló fún aláwẹ̀ lóúnjẹ fọláwù mísìlù mìíràn àyà òkùsọ̀ mi ní ájírí ìṣe irú ládátàláwẹ̀ gbà ńláwa náà gbà wájú ọlọ́run kémi nìkan kí n wá organize iftar séèyàn one hundred káníkọ̀ kan wọn gba láàdá one million èmi ọ̀ gba láàdá hundred million lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin tọ́lọ́ ń bẹ́gi ọ̀la fún àsìkò rẹ̀ tẹ́ ẹ̀ náwó ẹ mọ̀ sí àwọn sọ́lọ̀ ẹ fún àwọn èèyàn lóúnjẹ nú àwẹ̀ lẹ́yìn oúnjẹ ẹ fún wọn lówó ẹ fún wọn ní owó owó tí wọ́n ra àwọn nǹkan táwọn náà lò owó ni wọ́n fíìlì nǹkan tí wọ́n máa fi dáná owó ni wọ́n fi ra àwọn nǹkan míì ìsinú ilé ẹ lawọ́ ẹ fáwọn èèyàn ní ntọ́lọ́n bá fi bòyìn láti rí kí rọmọdọ́nà òtún lè rọrùn ara ń tọ́kàn wá nìyẹn. bákan náà ẹ náwó fáwọn ẹbí yín bẹ̀rẹ̀ látòrí ìyàwó àtọmọ ọkọ ìyàwó táwẹ̀ bá tún lọ àwọn ìyàwó yín ń dùn ẹ máa náwó fáwọn ìyàwó àtàwọn ọmọ yín nù ilé ara àṣesí ànábì wa sallallahu alaihi wasallam nù kódà abdul sọdákọ̀ lànàbì pé òun ni ìtọrẹ àánú lílawọ́ tó lóore jù náwó fún ìyàwó àtàwọn ọmọ rẹ káwọn náà jóúnjẹ tó dánú àwẹ̀ kán fojúẹ tó dáa sínú kódà kán tó mú nǹkan ẹlẹ́rìndòdò kí lọ́ọ́ dáa tó ná ẹ ná owó fáwọn ẹbí yín bákan náà ìtọrẹ àánú yín ẹjọ́ dọ́dọ̀ àwọn òbí yín tí wọ́n bí yín bí wọ́n fẹ́ ń tọ́jú ìyàwó àtọmọ rẹ̀ ṣèbó oní bàbá láyé ṣèbó oní ìyá láyé ẹ ṣe dáadáa sáwọn òbí yín náà àwọn àna yín ń kọ́ àwọn tó fún yín lọ́mọ fẹ́ ẹ rántí àwọn náà ẹ tún jẹ́ káwọn náà ti nínáwó yín yíyàwó yín ẹ jẹ́ ọdọ́dọ́ àwọn tó fún yín lọ́mọ fẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ọ̀dà àlàrọ́ nílùú àlàyé pam ẹ rántí àwọn opó àtàwọn ọmọ òrukàn ṣe bẹ́yìn ní ìyàwó ẹ̀yin lọ́kọ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń kó pa àwọn tó jẹ́ opó ọkọ tí wọ́n ti kú kọ̀sẹ́ni tí ó rí ìlúbọ̀ fún wọn kọ̀sẹ́ni tí ó rà rẹ̀ sí fún wọn àwọn ọ̀rẹ́ tí ọ̀bá wọn sí ìlú gáàsì ta ló fẹ́ ra pẹtrú àbí kẹrosíìnì fún wọn ẹ rántí àwọn opó tí wọn ò lọ́kọ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ fáwọn opó yìí wọ́n láwọn ọmọ òrukàn lọ́dọ̀ tí wọ́n jẹ sàárì tí wọ́n jẹ ìsinu ẹ̀yẹ rí fún ọlọ́run ẹ jẹ́ kí sọ́dá kọ́ yín kó dọ́dọ̀ àwọn opó yìí àtàwọn ọmọ àáfàá nìyẹn nìkan tó wáá kọ́ a tó wá ní àwọn àlùmọ̀sá akínú àlùfòkọ̀rọ̀ aláwọn olòṣì aláwọn aláìnítọ́ torí táwọn èèyàn kan bẹ tọ́lọ́ ròyìn wọn nínú Qur'an láyẹ́s àlùnà náà ilẹ̀ hafa nínà ta àfúfì àwọn kan bẹ wọn ò ní o nǹkan ọ̀rọ̀rùn fún wọn ṣùgbọ́n self esteem kìí ṣe arrogance kìí ṣègbéraga wọn ní tọrọ nínà ta àfúfì. látara pé wọ́n ń kóra wọ́n ń jánu irú àwọn èèyàn yìí ẹ lókèètì wọn ẹ̀yin ìmáàmù mọ́sálásí ẹ̀yin àáfàá tẹ̀sí wá sí inú òlu báwọn olówó bá ṣe ń ṣe dáadáa sẹ́yìn náà ẹ tún máa rántí pé ah bàbá olówó ẹnìkan bẹ́nu jẹ̀mọ́ wa òkè rí nǹkan jẹ́ ń sáré o ẹ jẹ́ àfẹ́ dáadáa sí àwọn olòṣì àwọn àfibágbọ̀rẹ̀ yìí náà gbogbo ń tá àmọ̀ ṣe táàfìrí ìyọ̀nù ọlọ́run ọba àlekè ara rẹ̀ ní eléyìí náà wà àáfàá ní lára rẹ̀ yí olówó ìkọ́rọ́jù zaka ẹ̀wà yọ zaka yín kò sí tàbá àlè yọ zaka nínú ọdún àlè yọ ní muharram àlè yọ ní sọfar ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n máa ń sábà fókọ́ọ̀sì kan yọ zaka àwọn nínú ramadan torí ládàtọ́pọ̀ tí wọ́n rí ń bẹ̀ kódà torí nínú àwọn mùsùlùmí tán máa yọ zaka àti wọn ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù òdòlẹ̀ hijja torá àtúrẹ́rì pé nínú ọdún àwọn ọjọ́ tó lóore jù ọjọ́ mẹ́wàá tó ṣáájú ọjọ́ iléyà yẹn òun ni àwọn míì máa yọ sàká wọn ń bẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ mùsùlùmí ní tọ́ràn sí wa inú rọ̀mọ̀dọ́nù wọn máa yọ ẹ̀yin olówó ẹ̀ wá yọ sàká sàárà tẹ́ ń ṣe yìí tẹ́ ẹ̀ bá yọ sàká wàhálà níwájú ọlọ́wọ́ kódà kẹ́ẹ̀sì ninety nine point nine percent owó yìí ṣe sọdákọ̀ sàká ìwọ ọlọ́run ni so ti yẹ two point five percent one over forty òun lẹ́ẹ̀mọ̀ yọ lẹ́ẹ̀kan lọ́dún ẹ yọ sàká yìí tẹ́ ẹ bá wá yọ ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé ní ẹjọ́ òde o ara afẹ́ olóore tí wọ́n fẹ́ ká ṣe òun nìyẹn àáfàá lára ẹ̀ náà ni al-i'timar fi ṣáàrì Ramadan ká lọ ìmúra nínú oṣù Ramadan náà ara afẹ́ olóore tí wọ́n fẹ́ ká ṣe ni ẹni tọ́lọ́ ń bá bẹ́ẹ̀ di ọ̀là fún kó lọ ṣe ìmúra tóró ti wà ní àdíìsì lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbì ní pé umratun fi Ramadan táàdìlù hajjatan ma'i anábì ní kéèyàn ó ṣe umura nínú oṣù ramadan ó ṣe déédéé kéèyàn ó ṣe ájì pẹ̀lú òun àbí ìsìmọ́mọ́ àbúdá àti rírìmì òun ni ara ṣe olóore ni ara ẹ̀ náà ni itikaf ká lọ kóra ró sílé ọlọ́run ní òru mẹ́wàá tó bá kàn nínú ramadan náà bí ìdìnnìlá ó súnmọ́ ká padà ṣàlàyé lórí itikaf ara ṣe olóore tá a máa ṣe tá a sì máa wáyọ̀ ní ọlọ́run ni gbogbo àwọn ṣé orí yòókù náà tá a máa ń ṣe ẹ má jà á fi ilẹ̀ ẹ ṣe dáadáa ẹ dókun ẹbí pọ̀ ẹ rántí àwọn èèyàn gbogbo eléyìí òun làwọn ń tá a máa ṣe tá a fi máa rí ìyọ́nú ọlọ́run kọ́lọ̀ ń járí ìyọ́nú ẹ̀ láyé àtijọ́ ọ̀gbẹ́ndì alkiyama ilé ẹ̀kọ́ mọ̀fìlú group of schools àwọn náà ṣe onígbọ̀wé ètò ten boy ètò alimọ̀fìlẹ́hùn nínú ètò ilé ẹ̀kọ́ yìí ni pé lọ́dọọdún wọ́n máa ń ṣe annual Ramadan lecture annual Ramadan lecture wa fún ìjẹ́ra 1444 yi four yìí yóò wáyé ní ọjọ́ Saturday April 1 2023 twenty ile ní sáìtì ilé ẹ̀kọ́ wa tó wà ní Muslim Masfala Road Ajibola Street ilé ẹ̀kọ́ Muslim branch tó wà ń bẹ̀ inú ọ́ọ̀lù wa tó wà nù ilé ẹ̀kọ́ yẹn ibẹ̀ náà la ti ṣètọ́dún tó lọ Dr. wa Abdulkadir Hashim àwọn ni wọ́n máa bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí a pàdé níbẹ̀ aago mẹ́wàá láàárọ̀ òun ni yóò sì máa bẹ̀rẹ̀ o àìbá àmọ́ ẹ̀ lè fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ muslim group of schools abẹ́ tí ẹ fẹ́ máa béèrè àwọn tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ẹ máa kọ̀ wá sóyọ̀ zero eight zero five two six one five three zero títí ọ̀rọ̀ bá tún máa pàdé èmi ọmọ yanyin nurse islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.